Hello my country people how na day? This is Maureen Gist TV. I greet on according to na time. My people my people Look, oh, I been don do vid this um, uh, video I been don talk about this um, um, uh, move jetta jet mover wey be say uh, the owner of Ife buy ahead of the J festival wey be say e go come up uh, on on Friday when they e go start on the twenty. Uh, twenty fifth of uh, of february so my people more than not say i never really given any serious video honestly my emotion not just dey balance i not just dey stable to they do video because um, i they prepare for my husband um, uh, memorial service which is coming coming up of uh, next week saturday so i've been so busy uh, running around just dey stress myself i'm so stressed up emotionally sef i no dey stable that is why i'm just bringing this video so inside this video i go uh, show na some e get somebody when e be say e send serious um, warning to um, the olori naomi one of all those their princess for um, ile ife there Not be small thing this the video she said a lot of things now i go watch for this video for the video clip where we say I go watch after this one this one na just the video clip of the um, new uh, motor where we say Oni of if uh, acquire uh, I did video about it. Some of una wey be say una familiar with my videos. Wey be say una watch video. The last video wey be say I post Now about the the oh oni of ife i told na say im don buy dis one join im fleet of cars and uh, oni of ife say im go go actually um, buy customized one becos in the because dis company one i dey see so na company wey be say dem dey assemble dis car for nigeria so um, oni dey try to tell people say make dem patronize um, um, a Nigeria made cars so that uh, the thing go bring more development. So now be the thing wey be say oni of Ife dey do even though sef say im uh, strange wife dey dey post with uh, uh, leggings for social media people dey talk their own but no be that one I carry come this is what is on ground and oni of Ife is like he has move on he no even send some people say e be like say. Eh, um, dem just use naomi take uh, get pikin say e no love naomi say na ashley na im love and wetin people talk be that o oh, we no know how e be because we no just know how the whole thing dey play so my people o oh, i go dey bring una more gist as the thing dey unfold make una watch this video where the princess of Ile-Ife dey warn ashley i mean uh, Naomi about her character. I just watched this video, my people. Now, have a nice day. Just leave your comments for the comment section as you watch. As to what actually happened. So, I need to break my silence over that. So, all right. Naomi. Yes. Uh, from the look of things, this marriage is not for you, right? From... Nkotunsele recently. Uh, but although you have come to to media to say no I want haters I want enemy I want this I want that I want wọ́n so pé kò work you don't need to explain yourself when it's already working if your relationship is working you don't need to explain to social media um, fans that your relationship is working ṣé bó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe táwọn èèyàn fi mọ̀ pé you are the wife before you go out you do things together, you hug each other, you hold each other, you sing poet, you do all that, you you dance for, you dance in a in occasion for him. Now mo fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan má sọ̀rọ̀ o. Ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ni pé don't speak. Don't speak. You are not obliged to say anything. All right? Ó ti rọ́kọ̀ kúnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó lọ gbé ọ̀gẹ̀dẹ̀ sí. Si kó tó lọ gbé ẹ̀pà sí sọ́rẹ̀. You said God told you this man he was gonna be, be your husband. Ìwọ lórí prophecy tó lọ mú bá máa yìí. He doesn't see anything. Before he decided to tune in to whatever God has said to him. Ìwọ ló ní ló ní right láti ló ní gbogbo authority láti maintain the prophecy tó ìwọ rí tó òun ò rí tí ọba ò ní ò rí o understand ìwọ ló ní láti manage ẹ̀ fún torí pé wọ́n ló lọ sọ́hun tó tọ̀ ń bọ̀ ìgbà tó ń bọ̀ sílé ọba o kó ìyá ẹ siblings ẹ o kó gbogbo wọn dání ẹ wá fọ́ọ̀mù team prophesy wá fẹ́ prophesy oríṣiríṣi a jáde against àwọn teams tó ti wà pẹ̀lú ọba tẹ́lẹ̀ and other things àwọn àbúrò ẹ̀ yẹn mi ò rí relationship yín pé kó cordial i saw body language nígbà tí àbúrò ọ̀dí ń mo rí mo rí that discernment spirit ó jẹ́ kí n rí that gap ó fẹ́ gbọ́ ọjọ́ tó fẹ́ ọba òní mo pe deputy inspector general of police mo ní did you see that marriage i don't see it coming so fast and so soon but now what is she ní dig sọ dig sọ fún mi pé orílẹ̀-èdè princess what is she nísìnyí náà wípé kí ló kí kilo kí ló rí sí mo ní nǹkan tẹ̀mí rí ni pé there's something somewhere tí ó forcefully jẹ́ kí kinní yẹn take place i'm not saying wípé o lè wípé o lè jẹ́ ìyàwó ọba òní If it's not the right time, it's not the right time. If it's not the right timing, it's not the right timing. Okay? But in tí mo ń try láti sọ ni wípé o as a prophetess, as a minister, as a what? Deborah in the Bible, she was a prophetess. I'm really sure where. ọwọ́ ẹ̀. let ilé go mo kọ́kọ́ London. Ṣọ́rẹ́ mi èmi ò kí sọ prophetess ni mi bẹ̀ gbogbo àwọn èèyàn tó mọ̀ come Wọ́n mọ̀ pé mo máa ń rí mo mo lè máa gbọ́ ohùn ṣé wọ́n máa ń gbọ́ ṣé o máa ń rí ilé tí mo kọ́kọ́ gbé ní London ilé àwọn tó ń ṣe hindu ní asian asian ni wọn asian ni gbogbo wọn àwọn indian mọ kínní kínní gbogbo wọn náà ń gbébẹ Mauritius hindu náà ń bọ gba tí wọn kọ tó máa gbélé yẹn láti Edmonton lọ sí Tottenham mo ní èmi ò nílò ìgbà tó ti mo ti gbọ́ pé hindu ni wọn ọkọ mi sọ fún mi mi my late husband of me, mi pé hindu ni mo ní mi ò mi ò ní lọ ìgbà tó yá spirit of God so pé kí n lọ síbẹ̀ mo dẹ̀ lọ síbẹ̀ ìgbà tí wọ́n ní problem tí problem wọn dé mo ní kàn pé hindu hindu ò lè ṣe wọ́n ní kàn pé hindu kàn pé hindu kàn pé hindu wọ́n pé hindu mo ní tí hindu bá fún yín solution mo lẹ́mi náà tẹ̀lé yín lọ sí hindu mo ní táyì bá pé hindu tí ìtọ́ tí ò bá dá yín lóhùn èmi á pe ọlọ́run tèmi mọ̀ tó bá fún wa ní solution ẹ "No, let lọ go gbogbo ti the pastor Pastor Vin is on my line, is on, on this video today. They, they are all converted from Hindu to Christianity. Why? Because they saw prophecy coming out. Ó dẹ̀ ṣe, ó dẹ̀ ṣe, ó dẹ̀ ṣe. Naomi, Melony, ni ọ̀rọ̀ tó sọ tó ṣe ní ara ọba? That's the question I will be asking you as a prophetess. Your job, you don't need anybody to follow you there. To bá jẹ́ true prophetess of God you I don't need gbogbo ìjà tí mo jà gbogbo nǹkan tí mo ní láyé mi one woman's God ni mí my God is strong enough àwọn èèyàn akọ́rọ̀ àwọn ọjọ́ ní púpọ̀ púpọ̀ but tí mo bá yọ sí ibì kan ní ẹ̀ẹ̀kan wọn kì í gbàgbé mi láéláé jẹ́ kí n sọ fún ẹ àwọn ìrìn àjò kéékèèké tèmi ti rìn hello jẹ́ kẹ́mi sọ fún ẹ there was a time tí ìkọ́kọ́ ṣẹlẹ̀ sí ọba abẹ́pa ṣóǹgbọ́ ìtàmì ẹ níṣẹ́ ló dàbí pé kábíyèsí o ọmọ ò wá sí throne mo wá sọ fún kábíyèsí lọ́jọ́ kan mo ní ṣe fẹ́ rí ọmọ ẹ̀ máa jẹ́ kó rí ọmọ ẹ̀ kábíyèsí máa jẹ́ kẹ́ rí ọmọ yín mo between so so day and so so day kábíyèsí you will see your child abẹ́fẹ́ gbọ́ ìgbà tí ó di ọjọ́ yẹn kábíyèsí pè mí ní láti nàìjíríà wípé òun rí ọmọ òun pé àwọn ọba kan wá kí òun wípé òun á ń sin àwọn ọba yẹn ó lóun rọmọ yẹn ń sàkà pamọ́ káàkiri inú ilé kò tí ì kú o ọba yìí ò tí ì kú o tí mò ń sọ yìí o ọba tó jókòó sórí ìtẹ́ àwọn baba ńlá tèmi nìyẹn go and ask àfi tó bá máa parọ́ ṣe ọ̀pẹ́ irọ́ ó free irọ́ òun ló ṣìpù jù láyé ìtẹ́ anybody tó lè bú lẹ́niwẹ̀ẹ́ kábíyèsí ní case kan sometime ago ní court wọ́n ti ń fa kéètì many years ìgbà tí mo step into that case case yẹn tán ó favour ẹ pé ọba abẹ pa kó sọ pé mo parọ́ there are so many instances tó jẹ́ pé I will stand in the gap and something will happen. So many people told mommy, one more we pay, I can see and I can hear. Naomi, can you see and hear? Oh, yẹ kó rí pé you have to see this coming. When my, before my husband died, mo sọ fún, mo ní ajo subayi mo unfortunately you're going to die. mo ní pósí yẹn kò wá ní jẹ́wọ́ nìkan ẹ̀yin méjì ni mo ní I saw it ló bá pe primate Ayọ̀délé ló bá pe primate tẹ bá ń gbọ́ primate Ayọ̀délé ló bá pe wípé ìyàwó òun lòun rí this and that ó ní what is the way out ó béèrè lọ́wọ́ mi mo ní the only way out ni pé má kúrò lẹ́gbẹ̀ẹ́ mi ló bá ní òun ti pa àwọn kan ní The primate dẹ̀ tún jẹ́ iṣẹ́ yẹn fún the same way that is why I will always respect primate Ayọ̀délé kò sẹ́ni tó máa sọ pé òun mọ primate Ayọ̀délé ní gbogbo Nàìjíríà tí primate Ayọ̀délé tó bá jíṣẹ́ president àṣẹ òun ló mọ̀ wọ́n èmi ò mọ̀ wọ́n ó bá pe primate Ayọ̀délé pé ìyàwó òun lòun rí nǹkan kan kò tí So, primary Tayọ̀délé ó break nǹkan tí mo rí fún ni wípé ó léwu fún o láti lọ sí Nàìjíríà ó ní nǹkan tíyàwó ẹ it is true ká má fọ̀rọ̀ gùn ó wá sí six weeks after ló kú òun mosi meji exactly bí mo ṣe rí mo ní Kúnlé ìjọ́ tó bá kú tó bá bọ́ta nínú ara ẹ̀ èmi ló dáwùsọ àgbà tó kó máa wá bá mi á jókòó sẹ́gbẹ́ mi a máa fẹ́ ṣàlàyé ẹ̀yin èèyàn tẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run nje ẹ̀yin gbọ́ nje ẹ̀yin rí Naomi you supposed to know the future of this marriage Toloba ojo to ma appoint ọkọ mi as adc governor mo mo sùn àti wá jí ó yẹ ká travel mi o wa nlo lọ ó lóun fẹ́ lọ aṣọ ó wá jí mi mo ní kó fún mi ní few minutes pé ó mọ̀ pé mo fẹ́ rí nǹkan bí mo ṣe la bí mo ṣe sùn báyìí mo kàn rí ni tí wọ́n mú signal ẹ̀ jáde pé wíìs adékúnlé tèmi tọ́ pé òdùsí mo dẹ̀ gba lẹ́tà yẹn mo wá sọ mo kàn mo bá lajú lójú ìran tí mo wò yẹn mo ní kúnlé mo ní you have just been appointed as aide of the governor ó ní jọ gẹ́rà àti àríkó wá lọ èmi ò ní bẹ́ẹ̀ lọ́ṣọ eléyìí o ó bá ń lọ́ṣọ yẹn lọ aṣọ yẹn ló ń lọ lọ tí fóònù ẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn gbogbo àjọ wà nílé nìyẹn ṣé wọ́n máa ń rí gbogbo àwọn fíṣọ̀ tẹ rí fún ọba ọba wọ́sìkọ̀ ọba Ifẹ̀ prophesy tó ń fẹ́ láti fẹ́fọ̀ yín láti gbà yín ní team ni kò ń ṣe fẹ́fọ̀ láti lè castigate àwọn other team members ẹ̀yin nìkan ẹ̀yin nìkan ẹ̀yin nìkan gbogbo ẹ̀yin ìyàwó ọba jákujàku jáwé jẹra jáwé jura tó yẹ pé ẹ̀yin nìkan ẹ̀yin nìkan àwọn team other people tó yẹ kẹ́ máa maintain wọn ò mọ̀ ṣe àwọn àbúrò ẹ̀ wọn ò mọ̀ ṣe àfìgbà tẹ́ bá lé wọn tẹ́ bá lé àwọn olóore ẹ̀ àwọn aláàánú ẹ̀ kúrò kó lè máa dáyà jẹ lọ́dọ̀ yín tí ọba dẹ̀ tọ́ba bá dẹ̀ jìyà títí tí dé stage kan á lé ẹ̀gbìn dànù náà nù ó sì máa fẹ́yàwó mi Naomi iṣẹ́ tó lọ ṣe bẹ̀yẹn kò yé mi ṣé iṣẹ́ ìgbàlà ni iṣẹ́ ìtúsílẹ̀ ni iṣẹ́ ìdáǹdè ni mi kò yé mi èyí tẹ́mi kọ́ tún máa rí ni pé wàá ṣe fashion wàá dress wàá máa ṣe báyìí àwa tí wọ́n là lè pọ̀ kan àwa lélẹ̀ do you need that as a prophetess do you need that ẹgbẹ́ ọmọdé ṣì ni òṣì young ó ṣẹ̀ṣẹ̀ lọ ni ó tí ì lọ kó padà rí òṣì young àwọn tó tẹ̀lé ẹ tí ó jẹ́ pé wọ́n ti tara wọn ni wọ́n wá lọ àwọn ló yẹ kí n máa bá sọ̀rọ̀ báyìí help relationship ẹ̀ ẹ́ wọ́n help ẹ o ṣebí pa Ibrahim lo fẹ́ tẹ́lẹ̀ ṣé bóun ló rẹ̀ǹtì ilé fún ẹ Naomi ṣé bóun ló rẹ̀ǹtì ilé fún ẹ òun náà ló ṣe dáa kóbìnrin níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tó tójú òṣùwọ̀n kó tó lọ fẹ́ ọkùnrin kó má máa ríran pé ìwọ lọkọ mi ìwọ lọkọ mi ọkọ kí lobìnrin fọkọ ṣe nísìn decoration lobìnrin fọkọ ṣe ó jẹ́ a má sọ̀rọ̀ ó jẹ́ a má dùn ó jẹ́ a má justify relationship tí o sì mọ́ ok bible sọ fún ìwọ pé tó bá máa fira yín lẹ̀ ẹ gbọ́dọ̀ fira yín lẹ̀ except àwẹ̀ àti àdúrà Naomi ó ti kúrò bẹ́ẹ̀ for how many months nísìn gbogbo àwọn expectation yín ṣọlọ́run sọ pé ó máa kọ́lé fún ó máa kọ́ shopping mall fún ẹ tó fi wà disappointed pé kábíyèsí ò kọ́ shopping mall fún ẹ ṣó wà ní prophecy ni torí vision torí sí ọba ọkùnrin ò ṣe gbé sápò wọ́ ọkùnrin ò ṣe gbé sápò tó bá torí ẹ pé owó ọba lágbájá sọ̀rọ̀ lẹ́nu tó bá dọ̀la tó bá sí mẹ́mọ́ lágbájá yìí ló máa jẹ́ best friend ẹ̀ ọkùnrin ò ṣe gbé sápò wọ́n strong gan ṣó fẹ́ gbọ́ ọkùnrin strong bàjẹ́bàjẹ́ wọn ò ṣe pocket bóyá torí pé ò tí ní experience ni ọkùnrin ò ṣe gbé sápò òun nìyẹn sìn wá fáwọn èèyàn lọ́rọ̀ sọ gbogbo èèyàn ń kọ́ kíní oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi o tún gbé kíní mi audio music kan táwọn èèyàn sọ two hundred and two people bẹ́ẹ̀ ṣe ẹ̀ wọ́n ò lè bẹ́ẹ̀ gbélé ọkọ wọn ò lè bẹ́ẹ̀ ṣe lé ọkọ ẹ̀ orí ló bá yàn ló bá yàn tajà ká jèrè ẹ́n kó o ti níṣẹ́ lọ́wọ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o ti ní gbogbo nǹkan tiẹ̀ jọ tẹ́lẹ̀ wàá máa wá rí fíṣàn pé wọ́n níyàwó ọba ó rò pé àwọn obìnrin tó wà successful fẹ́ fẹ́ ọkọ ni ẹ́n tí bá gbọ́ pé ìmọ̀ ara yàmi á gàrà although I was very fortunate in my marriage ọkọ mi máa ń ṣe so many things fún mi wípé a fẹ́ take care àyàn a fẹ́ ṣe báyìí ó máa ń ṣe ó try kó jẹ́ kí n wò pé marriage dá tí ó bá tó bá jẹ́ pé mo lọ marry ẹni tí wọ́n pé mo lọ wò wípé marriage ò dá ni mi tiẹ̀ ní súnmọ́ ọkùnrin mi ní bọ́ ọkùnrin sọ hello good morning mọ́ láíláí but mo wà fortunate mo fẹ́ ọkọ tó dáa my late husband was good alright so ìwọ wa lọ nu marriage ó lọ bí ipò lọ sí company bí ipò lọ sí company mi dípò lọ bá àwọn business partner ẹ business counterpart ìyá ẹ lọ gbogbo àwọn àbúrò ẹ lọ gbogbo family ẹ lọ gbogbo marriage lọ gbogbo àwọn àwọn ti bí tó tún mẹ́rin tó tó tún lọ́kọ gbogbo ọkọ wọn lọ ń jókòó sáàfin wọ́n tẹ̀ lọ́ba káàkiri bó bá lọ bí wọ́n á rí ìyẹn lè máa fi ṣe prophecy tó bá lọ bí wọ́n á rí ìyẹn lè máa fi ṣe prophecy ó ti pọ̀ jù mẹ́ẹ́ ó wá fẹ́ máa ṣàlàyé fún wa ní pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ Naomi a lot has happened there mo gbéra mo lọ sí Ifẹ̀ mo rí ìlàrí kan ìlàrí ọba mo ní mo fẹ́ ra mo fẹ́ ra craft craft yẹn ilé ọba Síjú Adé ni mo ti rí craft yẹn torí mo lọ síbẹ̀ mo wá stay ibẹ̀ ni mo stay sí mo wá ní mo ń wá craft yẹn ṣé you understand ilé um, ilé eh, brother àbúrò ọba Síjúadé mo lọ síbẹ̀ so mo wá ibẹ̀ ni mo sùn sí ibẹ̀ ni mo stay sí so mo wá ní rí craft yẹn ní sitting room yẹn mo like craft yẹn mo wà fascinated with it mo wá là ń wá àwa dé ilé ọba mo wá mú ìlàrí kan mo pe ìlàrí kan àwa jọ lọ àwa ń sọ̀rọ̀ ẹ Naomi sórí game to lo play bẹ́ẹ̀ yẹn game àwọn máfíà ni sórí àwọn tó bá ń bẹ̀ yẹn àwọn tó lọ bá ń bẹ̀ yẹn mafres máfíà ni wọ́n sórí iwo o kì í ṣe mafres ó lọ wọnú àárín àwọn máfíà nǹkan tó ṣẹlẹ̀ sí ẹnìyẹn ó mọ̀ pé bible sọ pé the children of this world they are wiser than children of light sórí àwọn deliverance to lóun ṣe káàkiri tó lóun ṣe káàkiri yẹn ṣé o lè ṣe nílé ọba o lè lọ máa ṣe láti ààfin àwọn mélòó ló ti rí gbàlà through you mo mọ ìyàwó tó ti di pastor through èmi torí mo mọ ìyàwó tó ti di minister of God ìgbà tí mo kọ́kọ́ ṣe tí mo ṣe kíní olùṣọ́ iye àwọn olùṣọ́ tó máa ń pè mí àwọn pastors wọ́n máa wá bá mi ni máa kan pastor ni olùṣọ́ ni ó wá bá mi mo sọ fún pé ọ̀nà ẹ̀kọ́ ló wà ọ̀nà ẹ̀kọ́ ló wà ló bá ní ẹ̀ kíní kan mo ní ọ̀nà ẹ̀kọ́ ló wà mo ní iṣẹ́ tó o ti kọ́ṣẹ́ láàárọ̀ ọjọ́ ayé oníbà mo ṣe mọ̀ mo níṣẹ́ tó kọ́ yẹn lọ́nà ẹ lọ bọ́ aṣọ white garment lọ bọ́ sílẹ̀ ó bá bẹ̀rẹ̀ ah, kíní kan báwo ló ń ṣe làwọn ṣe máa gbọ́ sẹ̀lẹ̀ ọmọ lẹ́yìn kò sẹ́ni tó kàn mí pẹ̀lú yẹn ìgbà tó lóun ò lówó tó máa fi ṣe establish mo gbé lọ mo lọ ra irinṣẹ́ fún èmi àti ẹ̀ tòótọ́ tó bá ń ríran wàá rí nǹkan tó ń bọ̀ wá bá Naomi wàá máa rí gbogbo wọn ni gbogbo èyí tí o gbé wá síbẹ̀ yẹn pákéjì tó gbé wá síbẹ̀ yẹn ìsìlá kó jẹ́ level ẹ̀ ò tí ì high spiritually o ò tí ì dàgbà nínú ẹ̀mí tó ibi tó wọ̀ yẹn tó ẹ̀bí tó height tó tó gbé wá kó jẹ́ wípé ṣé mọ̀ kó táwọn ọmọdé bá ṣe gba Jésù ó máa ń ṣe wọ́n gbùrùgbùrù tó bá ṣe contact pẹ̀lú spirit of God ó máa ṣe wọ́n gbùrùgbùrù bóyá nǹkan tó ṣe ẹ́ nìyẹn because èmi ò mọ level tó wà spiritually I don't see you in the spirit mo máa ń wọ ẹ mi ò kí ń rẹ in the spirit mi ò kí ń rí ẹ ṣé mo pé bẹ́ẹ̀ ni sọ pé àwọn ẹ̀mí á máa tẹríba fún àwọn ẹ̀mí àwa tá a mi ò kí in the spirit mi ò fi bà gospel ẹ jẹ́ o kọ́lọ́run kó dáríjì mi mi ò dá ẹlẹ́jọ́ pẹ̀lú bẹ́ẹ̀ tí mo kàn fẹ́ safe life ẹ padà síbi tó ti tó ti tó ti miss it. it's likely you missed it somewhere ó gbé a ò rí clearly àbó ò clearly padà síbi tó ti mix ẹ ti miss ẹ up kó padà sẹ́yìn o pretty o o intelligent mo ti gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ mo like to bá ń sọ̀rọ̀ mo máa ń gbọ́ fíọ̀ fíọ̀ kínní ṣó ti gbọ́ má dẹ̀ sọ̀rọ̀ o ìyàwó kìíní ti lọ nílé ọba àfin ọba ọba ọba Ifẹ̀ ó gbọ́ kó sọ á ìyàwó kejì ti lọ kò sọ á ìwọ lè kẹta tó gbéra ẹ wá ìwọ ló gbéra ẹ wá fẹ́ kò ṣe òun ló wá ẹ wá o gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí mídíà o má lọ jábọ̀ o má lọ dún o má jẹ́ káwọn èèyàn tiẹ̀ máa lọ jábọ̀ o kó máa flex kínní tí márèèjì ẹgọ bá bí ọba kó fi ẹ ṣe ìjọba fìdí ẹ kọkọ gbé síbì kan kó dàbí pé ẹjọ́ wà ìyẹn ni kó o bẹ̀bẹ̀ fún jẹ́ kó máa dàbí pé ẹjọ́ wà ẹ ẹdẹjọ sí a ti mọ̀ pé ó ti tán etí ọba nílé ọbí tí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí wà àtàwọn àbúrò ọba tẹ́tí lè jọ wà ní báyìí tẹ́jọ wà báyìí tí ọ̀nà ti pín nítorí tíìmù ti àti tíìmù tiwọn tó wá gbára wọn wọn àforí gbára wọn prọfẹsì oríṣiríṣi one land ibẹ̀ ni mo ti wọ̀ pé igi ti dá ó dá lóko mo gbọ́ nílé àrá sán lókè ọ̀run àti gbọ́ lórí ilẹ̀ ọ̀nà omi o ìgìdá ó dá lóko àpọ̀ nílé ẹ̀yin ìyàwó ọba jákujàku gbogbo tígi yín bá dá láàfin èmi orí ọdẹ ọjà máa gbọ́ nílé ibi ilé mi níbikíbi tí mo bá wà ẹ máa ṣe jámanyamanyama ẹ lọ kóbìnrin kó ní kó ní kó ní future kó ní vision kó ní gbogbo skill ó dáa púpọ̀ tó bá jẹ́ tẹ̀kẹ́tẹ̀ lobìnrin ní o tẹ̀kẹ́tẹ̀ tẹ̀kẹ́tẹ̀ kò ní lọ́ọ̀bì kan a fi dá wàhálà sí rẹ̀ lọ́rùn ni Naomi Ogunwusi tó bá ní kó wá máa pù kó máa pìrìsẹ́ǹtì ara ẹ̀ bíi pé náà ti hapù mẹ́wàá ti hapù tó dẹ̀ ti bọ́ síta ṣé ọlọ́run abẹ́ ṣe o ọlọ́run ayọ̀ o level tó wù ẹ́ nínú spirit ọlọ́run amú ẹ̀ débẹ̀ o but as now o ti tí ì dé any height gbogbo àwọn deliverance tó ń ṣe o kàn ń expose ara ẹ sọwọ darkness ni wọn máa máa fọ ẹ ní kòní ṣùgbọ́n ká ṣe deliverance àṣẹ ìwọ gan onídìí deliverance kọ́kọ́kọ́ ṣe deliverance fún ẹ ká kọ́kọ́ deliverance ẹ ká kọ́kọ́ wo esan ká tú ẹ sílẹ̀ ìyẹn ni wọ́n gan koko ni ìdó tí lọ kóra ẹ sínú wàhálà ṣe ti gbọ́ tó bá lọ fẹ́ bọ́ síta o fẹ́ máa tojọ́ á wà nílé fún ẹ o gbọ́dọ̀ bọ́ta o Naomi ìyàwó ọba o gbọ́dọ̀ bọ́ síta Mongo Park story bó ṣe ṣẹlẹ̀ o jókòó ara ẹ kó máa pretend kó dẹ̀ máa gbàdúrà kó máa pretend pé everything is okay àwa náà dẹ̀ máa wish ẹ pé kọ́lọ́run jẹ́ kó wà okay gbàtí ọba ilé yìí oníyàwó púpọ̀ ni kò ní dúró lórí méje èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ right